إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته أنا أجب قوة الله سبحانه وتعالى من شيء àwọn ìṣọ́rọ̀ ọba subhanahu wa ta'ala kúrò níbi aburú pé ìgbà nípa iṣẹ́ ọwọ́ ìkọ̀kan wa àti ẹ̀yẹ ìkọ̀kan wa dájúdájú ẹni tí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó bá fi mọ̀nà náà lẹ́nu tó mọ̀nà ẹni tí ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó bá fi lọ́nà ìdí ẹnikẹ́ni tó lè tọ̀ ọ̀nà mọ̀ orúkọ ìlú bẹ́ẹ̀ ìdí ẹnikẹ́ni kò sẹ́ni tí jọ fẹ́ tọ́sí lódodo àti ọlọ́wọ́ ọba Allah bákan náà mo jẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ẹrú ti ọlọ́wọ́ ọba ni òṣìṣẹ́ ọlọ́run ọba ni kìí ṣe ọlọ́run bẹ́ẹ̀ ni kìí ṣe ọmọ rẹ̀ ilé ìtò ti ń dára jù ọba dẹ́ta ìtò ti ń dára jù nínú ìmọ̀nà ọ̀nà ni ìmọ̀nà alẹ́dùwà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ilé ìtò ti ń dúró jù nínú ẹ̀sìn náà ni àwọn nǹkan tí bẹ̀ táwọn gbogbo tí bẹ̀ tí wọ́n náà ni wọ́n pè tí ọ̀dálẹ̀ náà tí o náà mọ́ já sí inú náà àtẹ́láwọn ọba sùhánù hù tààlà ó la ìní àti ẹ̀yìn ó làwọn kúrò nínú ìyá náà wọ́n ọba alẹ́sìn fún àwọn tí wọ́n bá sẹ̀gbọ̀n fún ọba sùhánù hù tààlà lẹ́yìn ìgbà tí a kíra wa pé kí orí ọlọ́wọ́ ọba àti àgbáríkà rẹ̀ fún ọba ẹnìkan tó wá gbé a lónìí ṣíṣe ọjọ́ kejì lé ní ogún àti ọmọbá náà ọjọ́ kẹtàlélógún àbí ọjọ́ kejìlélógún ìrìnàmú kọrẹ́ lórí bí i ṣe ọjọ́ kejìlélógún nínú oṣù ọ̀rọ̀gbọ́n tí oṣù dédé ọjọ́ kẹtàlélógún nínú oṣù àkúnkùnrin nílùú ọrẹ òun náà ni àwọn ọmọ ẹ̀yà dáadáa nínú ẹ̀sìn wọ́n ní kí a wá fi ọ̀rọ̀ ká fi ṣera wa láǹfààní ká fi ọ̀rọ̀ ká fi rọra wa létí nípa kan tí ó ti wípé ọlọ́wọ́n bá fi sáàdọ̀ fún ọ̀tá òun náà ni tí ó ti fi àwọn tí ó jẹ́ alákòóso ìpín ọlọ́ọ̀bà àríkọlá tó ti sí ẹ̀mí wọn wípé irú àwọn ìbánisọ̀rọ̀ báyìí tàbí àkórí ìdánilẹ́kọ̀ọ́ báyìí òun náà ni kí a wá yẹ̀nàná fún ara wa abẹ́lọ́wọ́ bá sánà fún ọ̀tàálá ọlọ́njẹ́ kí a a rí sọ́yé lẹ́yìn ìgbà tí a ti kí ara pẹ̀lú gbọ́nà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh tí ọlọ́wọ̀bà àlejò láti kó fún wa ní ìgbàláyè láti dégí lára àti àlàáfíà láti ìlú Àkúrẹ́ abẹ́lọ́wọ̀bà fúnfààlù wọ̀tálá ọlọ́kọ́ jẹ́ kí ọlọ́tún mú adégbà àlàáfíà ọlọ́kún mú apàdà sí lára àlàáfíà àtàlà tó wọ́n ní káwá sọ̀rọ̀ lórí àlámọ̀rí kan tí a ròyẹ wípé ó ń da àwùjọ ní nínú àlámọ̀rí náà òun náà ni football man àtúbọ̀ òun wọ̀ kòtò rẹ̀ kò ní sábà wọ́n fi tó lé sí pé àwọn bàbá wa tí wọ́n wọlé àwọn ni ìmọ́mù àgbà fún gbogbo ìdí mọ́mù lápapọ̀ abẹ́lọ́wọ́ bá sùpánà wàtálá tọ́lọ́mọ́dẹ̀kẹ́ máa padà sí gbóró ọlọ́run tó ti ṣe ilẹ́rin tó ṣe rí báyìí àìní ṣe rí mọ́ rọ̀bà ní fẹ́lá mọ́kàn ní ìrìn ìrìnàjò ọ̀sán rọ́fíìn ní ìtẹ̀síwájú wọ́n ní football man ìfẹ́ owó ewu tó ń bẹ́ńbẹ̀ ìnira tí ń bẹ́ńbẹ̀ fún àwọn ọ̀dọ́ ewu tí ń bẹ níbi ìfẹ́ owó àti ìpalára àti ìlera tí ń bẹ ń bẹ fún àwọn ọ̀dọ́ wọ́n kàn fi sàdáyẹrí ọ̀dọ́ ni ẹni tí ò ní sọ̀dọ́ náà àtàgbà àtọmọdé kò sẹ́ni tí kò kàn nípa ìdí etí ń gbọ́ àtọkùnrin àtọ́dúnrin ẹni tí ń gbọ́ tójú ń rí lọ́kùn lókù nípa bí àwọn èèyàn bí odò ní ń gbé arẹ̀rẹ̀ wọn lọ nípa wípé afáfẹ́ ní afẹ́kójọ afẹ́ ní afẹ́kójọ. Àlìmọ́mù Tọ́rù, Àrí Rahmatulwa, wọ́n ní ìmọ́mù Tọ́rù, ìtọ́nà àwọn tàbí ìrìn mọ́jẹ̀ ló lọ mọ́jẹ̀ owó mi ọ̀pọ̀ mọ́jẹ̀ ṣé ní ìwọ̀nba àkínlá mọ́ owó mi ṣé ní ìwọ̀nba mọ́jẹ̀ ọ̀pọ̀ torí wípé alábẹ̀rẹ̀ ọ̀rẹ́ pé kí ló sọ pé owó ọ̀pọ̀ kódà ó tún ọmọ àwọn náà ọ̀pọ̀ ní kọ́lọ̀ mọ́jọ máa rí ọ̀pọ̀ kọ́lọ̀ mọ́jọ ló rí ọ̀pọ̀ ó ní à ó ní kò lè mọ́rí bẹ́ẹ̀ ó ní yóò ní wá jẹ́ wípé tí ò bá ti pọ̀ tó mọ́ wọn ìsáàbò òun lọ́dọ̀ ọ̀gbẹ́ǹde ó ṣe gídí o lọ́mọ wọn ẹ̀wù lákàyè pé ẹjọ́ ilé ẹni tí ò bí wọn ní ìsìn ẹjọ́ ṣé ní ó jẹjọ́ lórí ọmọ kò ní ṣẹjọ́ lórí ọmọ ibi tí ọmọ ikú bá sì mọ náà olóògbé gídí o ló fi bọ́jú ọ̀rọ̀ tí ọ̀bá dá kò ní jẹ́jọ́ ẹ̀ tó ló fi jẹ́ pé àwọn sálàfùwa ọ̀gọ̀rọ̀ wọn máa ń sá fún ìmọ̀ pọ̀ lọ́rọ̀ wọ́n sì máa ń salápa ń tètè lọ sí ìmọ̀ pọ̀ nínú ìyájá tó di ìmọ̀ àlékún ìmọ̀nì òun jẹwọ́ lógún tí a bá sọ wípé àìmọ̀ owó tó lóga nínú èdè ní èdè lágbára tá a bá sọ pé àlóga lánà túdù bí hàn gáìrọ̀ àwọn ènìyàn kò sí nǹkan tá a gbà lérò pẹ̀lú ẹ̀sìn èdè lágbára náà lọ torí pé òun náà ní èdè tọ́lọ́run bá àríkẹ́ láti bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí òun náà ní èdè tó ṣe rí pé ó ní ó sí péjì tí ó tí ìlú bá gbọ́ òun náà wọ́n bá sùn nílé tó tẹ̀wọ̀n inú ọ̀rọ̀ àwọn olùmọ̀. àwọn arúgbáwá wọ́n máa ń pe wọ́n ní tútù làkù àlàkù lè mọ̀ ẹ̀yẹ̀ líkùú àìǹtà gbogbo tí èèyàn bá ti ní nínú àṣìyà nínú àwọn nǹkan oríṣiríṣi tó bá ti jẹ́ tẹ́yìn fún ẹgbẹ́ ó láṣìpẹ̀ tèèyàn náà ni alárúbá ọmọ ń pè ní owó ó lè má jẹ́rọ cash ó lè má jẹ́ cash irú fóònù ní ìsìlá rẹ̀ èmi kọ́ mo ní fóònù ṣùgbọ́n lọ́jọ́ ẹni tó ní fóònù owó ní fóònù rí owó ni torí pé owó ló fi rà á tí ìjọba bá lè tí ìjọba bá tó ṣẹlẹ̀ tó yẹ pé ó fẹ́ tà á yóò tà yóò fi gba owó tàbí kó fi gba nǹkan ní ìtòsèdè ìdí iye owó rẹ̀ alárúbáwá wọ́n máa ń lò ó tàbí kápsọ wípé islam lè kọlẹ̀ wáyé kẹsì nínà ìmúkànàyà orúkọ kan ni fún ó kéré ní o ó tóbi ní o nínà ìmúkànàyà nínú gbogbo tí èèyàn kò fẹ́ pátápátá tó bá wáyé pé owó òtúmọ̀ sí wípé owó tà gbogbo nǹkan tó ṣe wípé ó dúró nípò nǹkan tí èèyàn mọ̀ tí èèyàn ní lágbà máa ń pè ní owó. Wàá mọ̀ sí ṣẹ̀rẹ̀ wọ̀ ìṣòlá. Lọ́dọ̀ àwọn àfà oníṣẹ̀rẹ̀ à. Kí là ń pè ní owó? Wọ́n ti wúwa máa yẹ ní ìlú ilé yìí àkọ́gbọ́rò. Wàyó kí ìdìkárùn-ún lè wá sí ìhájà. Wọ́n ní táwọn pè ní owó, wúwa máa yẹ ní ìlú ilé ìtọ̀bọ̀. Ó ní ìgbésẹ̀ yìí pé naturally àdámọ́ àdámọ́ ẹ̀mí ó rọ̀ owó. Fáànà bá wo ayé á rí pé ìlẹ́lẹ̀ fẹ́ mọ́ lè ráyé gbé tó bá sí owó ló fẹ́ àwọn owó sáàdé fẹ́ àwọn yóò ra ọkọ̀ yóò rẹ̀ sílé yóò pẹ̀lú yóò ìjọba tó ní ó ṣe kò bẹ́ẹ̀ sí ìnáwó kan bùkátà kan lórí ẹ̀fẹ̀ tí ò gba inú owó kọjá kò bẹ́ẹ̀ sí. so eléyìí nínú àwọn ìtumọ̀ tó dọ́gba jùlọ òun ni wọ́n ni wàyúkín ìdíkàrù yìí lè wá kò lè ha àjà a sì tún lè fi pamọ́ dìgbà tá a bá nìjẹ́ ẹ lè fowópamọ́ sí lè fowópamọ́ ẹ lè fowópamọ́ gbọ́dọ̀ bàbá alájọ tí ó gbàjọ títí dìgbà tí ó kékeré o tí ó dùn ní bùkátà sí owó yẹn wọ́n ní bilimọ́ yẹ́sùbá òǹtà owó làbí yóò ẹni bí bá ń pa owó ní ó ṣe kí ni o owó ní ó yù owó ní ó yù torí pé àwọn àjáàtì àlàfíìyà alàtàfíìyà alìmùtàlọ́sílà bí kú tì yìí èyí ó jẹun yóò ní ìdíwó èyí ó mú yóò ní ìdíwó èyí ó ràtọ yóò ní ìdíwó èyí ó gbélé yóò ní ìdíwó áptà tẹ̀lifíìn èyàn fẹ́ sẹ́rìn àjò láti ọ̀rẹ́ lọ sí ìlú èkó jẹmọ́ yóò ní ìdíwó yóò sọ owó fún dẹ́rẹ́bà tí ò bá tọ́láṣì mọ́tò jẹ́ yóò fi owó ra epo ṣùgbọ́n tọ́jẹ́ rí pé wọ́n ń gbé mọ́tò èkó láti ọ̀rẹ́ wọ́n ń gbé ní 2000 látòjú èsì ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbọ́n látòjú èsì tí ẹ̀ bá mú 1000 ó ti sí ilẹ̀ ó fi 1000 kejì ó ti sílẹ̀ ó wá gbé ẹsẹ̀ rẹ̀ méjèèjì lórí máa wá tẹ́wọ̀kẹ́ ẹsẹ̀ méjì náà lè máa ní ó gbé ẹsẹ̀ lórí 1000 ó tún jẹ́ ẹsẹ̀ kejì náà lórí 1000 tí yóò dẹ́kò náà ẹni pé kò lè èkó lọ́pọ̀lọpọ̀ pé ní tá a bá ṣe gan ní ìjọwó kì í ṣe pépà rẹ̀ owó bákan náà yorùbá bàrò ìmáàlì ní mọ̀sọ́ọ̀dì ní àṣẹríà owó nínú àwọn mọ̀kọ́sí ìṣẹ̀ríà yorùbá bàrò sọ mọ́kọ̀dà ní mọ̀kọ́sí ìṣẹ̀ríà owó dúkìá ọrọ̀ ó ń bẹ nínú nǹkan tí ṣẹ̀ríà wa wá dáàbòtò wọ́n pẹ́ ṣẹ̀ríà Islam nǹkan márùn-ún ṣẹ̀ríà Islam wá dáàbòtò ṣẹ̀ríà Islam wá dáàbòtò ẹ̀sìn wa ṣẹ̀rẹ́ ìsìláàmù wá dáàbò bo ìran ànínáfù ṣẹ̀rẹ́ ìsìláàmù wá dáàbò bo bákan náà ṣẹ̀rẹ́ ìsìláàmù wá dáàbò bo làákàyè ṣẹ̀rẹ́ ìsìláàmù wá dáàbò bo ẹ̀mí ṣẹ̀rẹ́ ìsìláàmù wá dáàbò bo owó nǹkan márùn-ún sílẹ̀ ìsìláàmù wá dáàbò bo inú márùn-ún lẹ̀ méjì ní Nigeria democracy ń dáàbò bo which is life and property ìyẹn náà pàtó jẹ́ nítorí nínú òfin democracy lẹ́yìn bá ṣe ìṣúná kò fẹ́ náà kò fẹ́ kò fẹ́ jọba ọlọ́run nìkan lọ́sẹ̀ kò dáná èyí tó jẹ́ ọ̀rọ̀ òun rẹ̀ kó fi ipá kó fi bá yẹn ṣùgbọ́n tí ọba ti tẹ́lù kò sí tó bá jẹ ìgbà ọ̀dẹ̀ lọ́dọ̀ ìjọba kò sí ọ̀run. Owó ń nínú ìtàn tí ṣẹ̀rí Islam wá dáàbò. Lábẹ́ ìṣúná fún ẹgbẹ́ pé wọ́n máa ń kú ìdájú náà máa rí ìfọwọ́ ṣẹ̀yìn. Ẹnikẹ́ni tí àwọn èèyàn táwọn kan àwọn ìgárá tọ́wọ́ apá tó fẹ́ àtàkẹ̀ òun náà nípa ẹ̀mọ́ gbé dúkìá mi lọ ẹ̀mọ́ gbé dúkìá ti ń protẹ́tì dúkìá rẹ̀ ló bá pa ìjáde pa owó ọ̀ṣọ́gbé anábì ní á sọ wípé ẹni yẹn ó kú fún tẹ̀yí bí ikú ìkẹrì sójú ọ̀nà ọlọ́run bá sùn fáànù ọ̀gbọ̀n tààlà ìyẹn ló fà á tó ti tẹ̀lé pé owó gangan fúnra rẹ̀ nínú nǹkan tí ẹ̀rẹ́ lóbi jẹ́ wípé ẹni tó bá lọ tààdá tó kọjá àlà tó lọ sí owó olówó nínú ìṣẹ̀rí àìsíláàmù títí wa tó wò ní ẹbá ti pé rúgbùrùdì náà lábẹ́ ní fúlà lákọ́tà ìlàjì náà kò sí pé à ń gé èèyàn lọ́wọ́ tí èèyàn bá nǹkan ìlàjì ní 30,000 naira lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí èèyàn bá jí ṣùgbọ́n ọwọ́ tí wọ́n gé yẹn tó ní gbó jíta sàrọ̀ yẹn bí ọwọ́ yẹn bá jókòó jẹ́jẹ́ tí ò kọjá yẹn táwọn èèyàn bá wá tà á dá lórí ọwọ́ yẹn bóyá nìkan jókòó jẹ́jẹ́ ní ìfò kò kọjá yẹn rẹ̀ ẹnìkan wá mú àdá ó gé ọwọ́ rẹ̀ bọ́ọ̀lẹ̀ ṣẹ̀dá ìsìláàmù sọ wípé ẹni tí ó gé ọwọ́ èèyàn yẹn sẹ́ni yẹn ò dẹ̀ ṣe ìkankan fún wọ́n ní kó fún ní five hundred billion，ní tó lé níbi forty five million naira wọ́n ní kó fún ní five hundred billion。 500 million tí wọ́n á ní kó fún yìí ṣẹ́mọ̀ yí pé ọwọ́ rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ ní tó ní àmọ̀ yẹn ṣùgbọ́n nǹkan tó lọ jí tọ́fi ní tó gbé lọ́wọ́ 30,000 naira ní ohun gẹ́gẹ́ rẹ̀ ní tó lọ́jà million naira òun ni ọwọ́ yẹn wọ̀n lọ́jà kò sí nǹkan tó fà wípé tó fà ní wípé ṣẹ̀dá fẹ́ dáàbò bo ẹ̀jẹ̀ òun nígbà tí wọ́n sọ wípé ẹni tó gbé ọwọ́ kó fún ẹni tí wọ́n gbé lọ́wọ́ rẹ̀ ní 45 million látòjú mi ẹ̀jẹ̀ ní ìṣẹ̀dá ìsáàmù ló dáàbòbò ṣùgbọ́n nígbà tí ọwọ́ yẹn lọ di 28,000 sí 30,000 wọ́n ní kí ó gbé ọwọ́ yẹn dànù nítorí wípé ìṣẹ̀dá ìsáàmù ló dáàbòbò property yàtọ̀ ń bí kọlu sí yìí náà àti jáde ní òjìyà mọ̀ bá lò wá kó ti á sí fi rògbò ìdí náà rí tànákùnù ìmọ̀lànà ìlà ṣùgbùnkùtù làwù wọnàtẹ́jì ìmọ̀lànà nínàlẹ́ àrí abúlùmọ̀rí ìkánú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí ó pé àwọn ọmọ ń gbé ṣẹ̀yẹ́ àwọn ọba àríkọ́lá wọ́n gbé fún ọpọlọ ní tí ọba ti lọ pẹ̀lú ọpọlọ wọn wọ́n bẹ̀ kílẹ̀ ni máa mọ̀ káà ó ní yàgbó ń bí kọmítí ìrìnà afíjáde ìlú di ya ó ní ọwọ́ tó wọn 500 dinars wọ́n sì ké mọ̀ bá lò á kó ti àti bí òkú ìdínà rí wọ́n èso jẹ́ pépà tó wọ́n lọ dúrúkú ìdínà wọ́n jẹ́ wọ́n yẹn dànù tàbí wọ́n kùn tó máa lànà ilà súnkù ojú là ó gbé ah, ẹ̀ dípò takura wọn wọ́n lọ́mọ ọba ló sọ bẹ́ẹ̀ ẹ̀ ajá dákẹ́ ọ̀nà ẹ̀fẹ́ ti mú ìmọ̀ lára rẹ̀ torí pé bá àbájákẹ́ ọlọ́run ọba ẹni ìsìn ó ní lóun kò sí àfihàn lẹ́nu rẹ̀ lọ́hùn. Àwọn olùmọ̀ wọ́n wá fún lésì wípé Tunaka Mọ̀tínú máa tún Gọ́lá ti ní kí ìmọ̀ sí à wàáwùnà dọ́là mọ́ sí fàánà sí alálíbárí. Tunaka Mọ̀tínú máa tún ọwọ́ tó jókòó jẹ́jẹ́ fúnra rẹ̀ tí ó kọjá ayé rẹ̀. Wọ́n wá sàbò sí sí ọwọ́ yẹn Gọ́lá ti ní kí ìmọ̀ sí à àìsàbò sí yẹn títàbò sí yẹn náà òun ló jẹ́ kó mẹ̀ǹtẹ̀ válù rẹ̀ wípé ìwọ́ tó ojú ọwọ́ tó ṣe gbẹ̀gbẹ̀ fún ẹni ẹ̀ ní 45 million naira wà á rùn náà lọ́nà mẹ́sí àánàsì anáyíbárí ṣùgbọ́n ní títà ń sọ yìí ọwọ́ yẹn gẹ́gẹ́ ló kọjá yìí ẹ̀ wá di fúṣẹ́ ti bánu wájú ìṣáìdì wípé afẹ́kánù wípé nínú títà láì ìsìláàmù wá dáàbò tó owó ti fún yóò òun bẹ́ẹ̀ bákan náà àwọn àyè tí ọlọ́run wa sùhánà wọ̀ tààlà tó ti dáàbò owó wà máa yà fún mọ̀kọ́nà àti nǹkan tó bá rọ́pò owó ìmọ̀ tẹ̀sìrì han yálà ó là mọ́lẹ̀ pé alimọ́n outel mi han tàbọ́lọ́wọ́ bá ní lọ́lá ó dápé tí ó là mọ́lẹ̀ gbogbo àwọn olùmọ̀jọ́kọ̀ wọ́n kà wọ́n ní ọ̀nà apc times lọ́mọ̀wọ́ bá ti dárúkọ owó ẹ̀ẹ́dẹ́kùnjẹ́mọ̀ nǹkan tọ́lọ́wọ́ bá dákọ̀ nípa apc times kẹ́ wá sọ wípé tọ̀bìrì yám àwọn èèyàn ní wọn òní máa kù sí ààrẹ òní jẹ́ ààrẹ òní jẹ́ tó fi jẹ́ pé kìí ṣe pé àwọn ọ̀dọ́ nìkan àtọlórí àtẹlẹ́mù kò sẹ́ni tí ò nífẹ̀ẹ́ owó gráfíìsì tàbí nífẹ̀ẹ́ rẹ̀ olóògbé nínú olóòpọ̀ àwọn kan ó dùn ó ṣe àsìkò báwọn bá kọ fún ọdún wọn là àwọn kan ó fà á lágídí pẹ̀lú ògbọ́n náà kò mẹ́nu bà ìmọ̀ dùn ó ṣe tọ́lọ́wọ́n bá kọ fún yàn

o gbé ní sọ yìí bá bákan ó pé àwọn nǹkan àlùmọ́ọ́nì tó ṣe wípé ó ń jáde láti inú ilẹ̀ tó jẹ́ àwọn mọ̀wárì àrùsíjà àwọn nǹkan tó ń jáde inú ilẹ̀ bí gbogbo nǹkan tẹ́nu jẹ pátá yẹnyẹn ọlọ́ọ̀bà àríkọlá ó pè ní kíní o ó tún ní owó bákan náà gbogbo nǹkan tó ń jáde nínú omi pátápátá àlúùlú ni ó góòdì ni ó fàdákà ni ó gbogbo tí ń jáde táwọn èèyàn wà nínú omi ọlọ́run bá subhanahu wa ó kọ̀ sí rẹ̀ ẹgẹ́ bí àlùmọ́nìyàn nǹkan nǹkan ọ̀ṣọ́ àlìfà kámọ̀ spend kámọ̀ náwó ọlọ́ọ̀bà àlejọ́lá ó kọ̀ sí dàrí sí mi ó kọ̀ sí dàrí sí alimani bákan náà alìdìkár kéèyàn fi property pamọ́ ọlọ́ọ̀bà àlejọ́lá òkànyàn rẹ̀ kéré ó sì kọ̀ sí dàrí púpọ̀ bákan náà àtẹ́mìyà pé afẹ́ fowó síbì kan afẹ́kọ́ mọ̀ gbèrú kówó mọ̀ dàgbà kó mọ̀ dàgbà kó mọ̀ dàgbà torí pé tó bá wà lójú kan tí ẹ bá kó one million sínú kóló wà láì gbọ́dọ̀ five hundred yà nígbà tí ẹ bá ti fẹ́ sí one million náà lẹ́sẹ̀ kóló ọlọ́dẹ máa bẹ̀. ṣùgbọ́n tẹ bá invest yẹ yóò máa débi o yóò máa gbèrú yóò máa gbèrú yóò máa gbèrú yóò máa gbèrú. so bákan náà wà máa yẹ tẹ́sí ìdìyà ní báyìí wọ̀ ṣìrà àti àwọn nǹkan tí ó papọ̀ mọ́ ìtàn pè ní dúkìá lábala afẹ́ta afẹ́ta afẹ́ta afẹ́ra kò sí kankan nínú rẹ̀ tọ́lọ̀ ọba àlejò láti òkọ̀rọ̀ nípa rẹ̀ ní ohun ọ̀rọ̀ rẹ̀ mímọ́ bákanáà wà rọ́hánù afẹ́ẹ̀fì nǹkan dógò báwọn olóyìnbó ń pè ní mọ́tẹ̀ẹ̀tì afẹ́ẹ̀fì nǹkan dógò láti gba nǹkan kan tó ẹgbẹ́ tá a bá sáà jẹ́ padà nípa àti dógò yá ṣe kí ni o à ń gbà padà gbogbo ẹ̀ náà ni Islam ló sọ̀rọ̀ nípa rẹ̀ bákanáà àjòyù gbèsè abẹ́yáwó lọ́dọ̀ ẹni tán ága padà láti tó báyìí gbogbo ẹ̀ náà ni Al-Qur'an Al-Karim òun náà ni ó mẹ́nu bà. bákan náà wọ́n tààrímù ìtàsọ̀rù fáàtì ọ̀rọ̀ nítorí rìbà bákan náà ìsìláàmù tún mẹ́nu bà àwọn nǹkan tó ṣe wípé yóò kún làbá lábala wípé àwọn owó náà ẹgbẹ́ bíi ìbá ìbá rìbá jíjẹ rìbá múmu rìbá lílò gbogbo ẹ̀ pátápátá ọlọ́ọ̀bà àríkọlá ó fún gbogbo ẹ̀ ní afghan ó fún ìdájọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ mímọ́ wàá fún àwọn wáàlì náà ti rìbá ọ̀fẹ́ àti ìmọ̀ jọ̀wọ́ àwọn èèyàn ní ọ̀nà àìtọ́ wọ́sítẹ́lìkọ̀ àti ìmọ̀ jálẹ̀ dúkìá sí ètètè èèyàn gbogbo ẹ̀ pátá òní Islam òní ó sọ̀rọ̀ ń pa rẹ̀ kódà ọlọ́run bá sùn fáànù wọ̀ sáálá nínú tó àtúnú

Àmọ̀kó alábìsíkò káàkà àkójọwó Nínú àwọn ń lọ́tún àbí ń tà, àbí ń rà, bẹ̀rẹ̀ sí. Ọlọ́run bá sùn wà Ó wá ní òun wá rọrọ̀ gbogbo tí ń bẹ gbogbo tí gbogbo tó ẹ̀sì tí àkọ́kọ́ ọmọ ọ̀dọ́rọ̀ tàbá òun àmọ́kùnrin aláàmù pé àgbáńláyé gbáàrùn ẹwọ́gbá àgbáńláyé àgbáńláàrùn kọ́ ẹkọ́ ọgbà ọgbà papọ̀ ọlọ́run bá owó sí ọ̀dọ̀ ara rẹ̀ ìran owó ìsáàmù wa kò kàn síta tó gbogbo owó náà lọ́gbà nínú sẹ̀rí àtiwá o sẹ̀rí àìsàn ìsáàmù ò kàn síta tó gbogbo owó náà lọ́gbà. a ní àmúwán àlùmùtàkọ̀ wímà àwọn mùtàkọ̀ wà a ní owó tó ti rí pé valuable money tó ti rí pé owó tó níye lórí tó jẹ́ tó wà value ó wà èyí tó wà value àwọn olùmọ́ ní ó wà nílẹ̀ yìí ìrìtàrọ̀ fàṣáríwù bí tí mọ́ ti yìí òun náà ni dúkìá tíṣẹ̀lẹ̀ ìsìláàmù kọ̀ǹsídà pẹ̀lú nǹkan tó ń mọ̀ bọ́ọ̀tì ẹ̀ ìṣẹ̀lẹ̀ ìsìláàmù kọ̀ǹsídà rẹ̀ òun náà ni kí ni owó tó ti wí pé mọ́ọ́lù mọ̀sárọ́mù mọ̀súnú òun náà ni owó ti ẹ pé aṣọ iyì lówó náà wọ̀ mọ̀súnú tó ti wí pé ó wà protected kí ló tó fi jẹ́ pé mọ̀súnú nítorí wípé mọ̀kútà sábú nínú ìhàlàlà ní táwa mú tó jáde tó wù tó dàgbà látara irúgbìn ẹ̀tọ́ òní ìyẹn ló wá sí wípé wọ́n tà á dà lé ìgbìmọ̀ ẹni tó bá wá lọ jìnnì lọ sọ báyìí wọ́n ó lùkọ̀ bìkì mọ́ sí tàbí kó lè pé wọ́n ti bá lu owó yẹn ó jẹ́ kí ó dá padà how to awi àti compensate ẹni tó bá ba nǹkan rẹ̀ jẹ́ tàbí tó bá mú nǹkan rẹ̀ lọ́nà àìtọ́ owó kejì òun náà ni máa lò láìlú mọ́tàkọ́ ìgbà òun náà ni owó tó ti wípé kò ní válù dúkìá ní o ìgbọ́jọ̀dá ìsìláàmù ògbàgbé dúkìá ni nítorí wípé tí mo aṣìlú nílẹ̀ àrọ̀ tó ní pé ìpìlẹ̀ rẹ̀ nínú èèwọ̀ láti ẹgbẹ́ ọlọ́run olóṣìlú jáde lágbóòsọ̀ wípé lẹ́yìn olùdàpọ̀gbà owó ilé yìí tó owó tó ní válù lápẹjú ẹbí ìsìn sọ ẹgbẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ àkọ́sílù ìṣẹ̀lẹ̀ ìsìláàmù bí èèyàn bá rí ọtí ó di ẹnìkan wọ́n dání ìṣe bó ti wọ́n dání mùsùlùmí kan wá gba ọtí yẹn lọ́wọ́ rẹ̀ tàbí ó ń kọjá lọ ó bẹ́ sẹ́kòtò mọ̀tíìnì rẹ̀ wá gbá ọtí yẹn bọ́ ọtí yẹn wá fọ́ tó bá ti fọ́ fífọ́ rẹ̀ náà ó tó dáa mẹ́rin rẹ̀ mo rò pé bó ti fọ́ nínú ìṣẹ̀lẹ̀ Islam kò ní àrùn compensate kò ní àrùn kọ́wọ́ kò ní èkó ojú ọ̀sẹ̀ rẹ̀ ó ti fọ́ náà nìyẹn torí pé dúkìá yẹn dúkìá tó ti rí pé haramu ní dìzáàtì lẹ́tí oúnjẹ wọ́n fún ààrẹ haramu ní kọ́nà máa ní èèwọ̀ ní àdúgbò tí díẹ̀ so tí ẹ̀ bá àti lápá rẹ̀ tí ẹ̀ bá fọ̀ dànù tàbó ṣe níjàmbá kan kò sí ìtànà kankan pàápàá àbùkù yẹn tí ó mọ. bákan náà nínú àwọn nǹkan tí àlẹ́kọ̀ọ́ yóò mẹ́nu bà àníyàn ti náà àǹfààní owó ipò tí owó wà lẹ́yìn kágbọ́ náà bá gbọ́ kágbà lẹ́nu sọ́là ń gbọ́ gbogbo àwọn onígun ìsìláàmù tó kù ó ní ìdíwó àbí lè mọ̀ bá rẹ̀ àbí yóò ta nà wọ́n bẹ́ẹ̀ lọ bàtà olówó lẹ́ bá rí bẹ́ẹ̀ ni wọ́n lọ bá dé ní ìpínlá àwọn gbọ́gbé 2 million láì 2.5 àbí kọ́lọ̀wọ̀n bàrí gọ́lá pé pé àwa náà nínú àwọn 43,000 plus tí wọ́n tún nàìjíríà sí tí ó lọ olùpàdé ní sọ́lá sọ́lá sí ayé pé alèwùdáàlì wọ́n ni yọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ̀ ní jáì sí ìtẹ̀bí ìlà ìkúdùrà kan àwọn alálàájì àtàwọn ọlọ́dún wọ́n àtàwọn ọlọ́dún fúdùrà lọ́wọ́ bàrí gọ́lá délígéètì ọlọ́run ọba ní gàárù ọlọ́run ní wọ́n tẹ̀lé bá jì èyà lè wọ́n lówó ọlọ́run tó ń jáde wọ́n tẹ́ pé lóṣèlú tó yọ́ sàbá ìlú sí àbá ọlọ́run pé mo ti kò ó jẹ́ lọ́dún ọ̀gọ̀rọ̀ bùkátà olóòjẹ́ nínú olóòjẹ́ sí ya lóòjẹ́ sí ya rẹ̀. Owó ṣe pàtàkì púpọ̀, ó ṣe pàtàkì púpọ̀, ó ṣe pàtàkì púpọ̀. Ṣùgbọ́n bóde ṣe pàtàkì tó náà, ó ṣẹ̀tọ́ táwọn ọkọ̀ nínú ọlọ́run bá àlekọ́lá nínú kíkó owó jọ agbúdọ̀ máa ń pọmí ọlọ́ọ̀bá sùhánà wọ̀tálá nínú kíkó ọrọ̀ jọ agbúdọ̀ máa ń pọmí ọlọ́ọ̀bá sùhánà wọ̀tálá nínú kíkó dúkìá jẹ torí pé a ní kó níwájú ọlọ́ọ̀bá lọ́jọ́gbà ìfẹ́ àmọ́ àti ká inú ìbéèrè sáájú tí ó tẹ̀lọ́ wa sáájú mọ́ ẹ̀sẹ̀ sí òun náà ní wípé alimari ní àìyẹnẹ kàkàbà wà fi máa àǹfààkọ̀ níbo ló ti kó jọ níbo ló ń lọ èèyàn gbúdọ̀ kọ nínú ọlọ́run púpọ̀ látara tó lọ látara òun lọ. alimami Bukhari rahimahullah ta'ala alimami Ismail Muhammad Ismail al-Bukhari bàbá rẹ̀ pè lọ́jọ́ kan bàbá rẹ̀ wá na wọ́n fi gbogbo dúkìá dábà rẹ̀ ní bàbá rẹ̀ á ní ìwọ ọmọ ní gbogbo dúkìá yìí lásòkè bẹ́ẹ̀ ó ti pọ̀ tó yìí bàbá ti ọmọ rẹ̀ ó sọ fọ́mọ rẹ̀ wípé mo dúkìá ní bàbá rẹ̀ ní owó bàbá rẹ̀ ní owó lu ara mo ń gbogbo dúkìá haramu éèpínì haramu kò sí nínú gbogbo dúkìá ti ah, ọlọ́run mo mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ kéwìn náà mi o àti pé tọ̀ ẹ̀yà báyìí ìfúnlẹ̀ àkọlọ̀wọ̀ ah, ọmọ̀sọ́lọ̀ sáà náà káà náà mọ̀ nínú ẹ̀ fún àwọn ọmọ ọlọ́run fún wa owó ṣe pàtàkì púpọ̀ ṣùgbọ́n pẹ̀lú bóyẹ pàtàkì tó náà a tún gbúdọ̀ máa kọ nínú ọlọ́run bá sáàlẹ̀ fún pọ̀tààrì kúmpùlì máa dá ń ìrìn òní ìfẹ́ owó àìsàn jáde-jáko bẹ́ẹ̀ àìsàn tó ẹgbẹ́ kí ni owó ṣe àtolórí àtẹlẹ́mù kò sẹ́ni kẹta tó ti kí ni tí ò ní tẹ̀wọ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá ní ọ̀tọ̀ ṣe tó lẹ́nu máa lá kó báyìí kẹmọ̀ ẹ nífẹ̀ẹ́ owó pọ̀ ní ìfẹ́ tó lè kí ni ní ìfẹ́ tó lágbára ọlọ́run tó ń bọ̀ ní olúwa yìí náà ó lè fún bìnú sáyérí láṣẹ fi wọ̀ ọlọ́run ní à ah! ìfẹ́ tẹ́ ẹ ní sí owó ẹ̀yọ́ ọmọ èèyàn ìfẹ́ ó gbé wọn jù ó sọ̀tọ̀tọ̀ ó gbé wọn jùra wọn lọ ọlọ́run bá sọ fún àlọ́ sọ́tà àlè mìíràn ọlọ́run bá ní zújì náà nìyà ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní òun ló ṣe zújì náà nìyà ọlọ́run àṣelọ́sọ̀ fún àwọn èèyàn ṣàwà ìfẹ́ gbogbo tí ó sàmọ́ gbẹdẹmútẹ gbẹdẹmútẹ adọ ara gbogbo ẹ̀ ọlọ́run ní ṣe lọ́yìn fún yìí nínú obìnrin kẹ́ẹ̀fẹ́ obìnrin tó bá wù yìí tẹ́ bá fẹ́ kan tẹ́ ló sáà ẹ̀tún lè fi kejì lọ tẹ́ tún ló sáà ẹ̀tún lè fi kẹta lọ tẹ́ tún ló sáà ẹ̀tún lè fi kẹrin lọ ọdún ti fi kẹrin lọ láì tùláyí ẹmọ jẹ́ sí inú ilé tùláyí ẹmọ jẹ́ kí ni ẹmọ jẹ́ sí inú ilé bẹ́ẹ̀ náà ni tìẹ́ǹtì òun lè kọjá mẹ́rin lọ àwọn ọ̀tá Islam ó ní àbá àtẹ́bí mẹ́rin lọ́wọ́ ẹ̀dá mọ́ ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ mẹ́ẹ̀kọ́ mẹ́rin ni ọlọ́run ní òun ló ń ṣe bẹ́ẹ̀ ẹ̀fẹ́ pupa ẹ̀fẹ́ dúdú ẹ̀fẹ́ ayẹyẹ ẹ̀fẹ́ pẹ̀lẹ́ńgẹ́ ẹ̀fẹ́ ìtútọ́ra ẹ̀fẹ́ rọ̀bọ̀ ẹ̀fẹ́ gbogbo kódà mọ́ ju nínú ilé lẹ́ẹ̀kan náà ó mẹ́ta lọ ọlọ́run ní wọ́n gbà ní ọmọ ìfẹ́ ọmọ fúdùn àwùláàdì tí èèyàn ọmọ ọlọ́run òun lòun ṣe ní ọ̀sọ̀ tó wa ní agbúdọ̀ ó wà ní nǹkan pé ọ̀rọ̀ èèyàn ìgbúdọ̀ tó pé tẹ́yìn bá rọ́mọ bí á inú rẹ̀ ò ní tò dáadáa bí kó rí ọmọ bí ìyẹn nìkan wà nìkan pé owó tẹ̀ ìlú òrùn ẹ̀sẹ̀ tí ó lọ fá lọ sí ìjọba fẹ́ lọ lọ. ọlọ́run ni àwa la ṣe ní ní ọ̀ṣọ́ fún àwọn ọmọ rẹ̀. ọlọ́run bá sọ̀rọ̀ sálà wà ní káyìrì ní sáǹpà. àfáàwà ìjà wọ́n ní àlùkáyìrì ní sáǹpà ayé àlùkáyìrì àlùhásàn. ẹ̀sìn tó ta wálé mu àti ẹ̀sìn tó ṣe wípé wọ́n gọ́ ọ̀rọ̀ tọ́jú tẹ bá ń tẹ bá eléyìí mọ́sẹ̀ láàrin àwọn tó wá jẹ́ àwọn ológun wọ́n bá ń pèsè fún ẹ̀sìn gbogbo tó máa tọ́wọ́ ẹ̀sìn yẹn ó mọ̀ ṣe ìfowópamọ́ yẹn according to instruction tí wọ́n ń fún ẹ̀sìn yẹn ẹ̀sìn yẹn mọ̀ yóò lọ gbogbo bá tún tọ́nà yóò mọ̀ tẹ̀lé ilé ìgbìn àwọn àfáàfẹ́ ní àlùfẹ́lì ìfọ́gbà áì àlùfò ádámọ̀ ẹ̀sìn tí ti àkọ́ ọlọ́run ọba sùhánà fún ọ̀tá oko tẹ́ẹ̀gbé kan àgbàdo lọ pàá láti orí ìdákùnrẹ́ ẹ̀yìn fẹ́ èèyàn fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run bá ní òun lòún ṣe ní fún wa ọlọ́run bá wá parí ẹ̀ ó ní ní ọlọ́run tó dáa jù nínú tó mọ tí wọ́n lè sìn láyé lọ́lọ́run bá kò fáwọn tọ́ọ̀nù àdúrà fún àwọn muslim dáná bí sọ́lá sọ́lá sọ pé lọ́kàrẹ̀ yìí ni ádámọ̀ wà di à ní mọ́ọ̀n tó bá jẹ́ wípé wá di ọ̀gbun kan méjì ó ń bẹ fọ́mà náà dára sọ pé ọ̀gbun yẹn owó ló kún lẹ̀ pamú lápẹjú ẹni ìsìn irú àwọn ríǹgì tí wọ́n tó kalẹ̀ ilẹ̀ yìí káwá tó ríǹgì yẹn kó jẹ́ bí 24 ìjọsọ́ ẹ̀ káwá da dọ́là rọ́ dọ́là àbí pánpálì àwọn káàdì àtijọ́ ìkókún bá mú. Àdáwò sọ́lá sọ́lá sọ́lá pé tẹ́lá kó áàtì ní èkó ọmọ àgbẹ́gbẹ́ dámù pé tẹ́lá ń tó fún. Láti fún mẹ́ta rẹ̀. Ìjọba àwọn pásítì àwọn ẹgbẹ́ mọ̀mọ́ bàbá dájú ìgbẹ́dà mi ní ìrọ́pọ̀ fún lọ́wọ́ síbẹ̀ náà àwọn ìmọ̀ ní pé yìí ṣe pé bá lẹ́bí ìdán ní pé bá sì kẹta fún yóò tó náà kò lè tó torí pé tó fi parí ẹ̀ náà ni ó tó láyà súnkúrú ilà tó ọ̀ àdájọ́ kò sí nǹkan tí ó sọ ọmọ àlẹ́sì àjánù nígbà tí ó bá ti kú ní pé kí òun ti lára tẹ ẹ jù tẹ ẹ wẹ ẹ sọ ọ̀rọ̀ àlẹ́ ní ẹ náà láyà súnkúrú

lẹ́yìn ọjọ́ kẹta já wọ́n lè ń sùn tó ojú mo ṣe ní ṣe ten million ló yẹ kí n dákọ bẹ́ẹ̀ bá fún àbá yẹn níbu ìwọ̀ sí yóò tó mọ wá àlẹ́kùnrin. kò ì fẹ́ owó kì í sọ̀rọ̀ ọ̀dọ́ nìkan àti olórí àtẹlẹ́mù mi bọ́lá ti tètè nù. ṣùgbọ́n kí nìkan tí mo fẹ́ checkmate wípé à ah! eléyìí ọlọ́run fẹ́ eléyìí tọ́lọ́run fẹ́ nù. ǹjẹ́ òun jẹ́ checkmate ìyá náà wípé

ní káfọ̀ ọ̀tà túrùkù kẹ́sì máa owó kíkó jọ àwọn ọ̀nà wo nínú ìṣẹ̀lẹ̀ àwa làbí máa ń kó owó jọ. aláwọ̀ alákọ̀ọ́kọ́ yóò sábà máa bí nínú ìkújà èèyàn máa ń ní owó pẹ̀lú wípé kí èèyàn ó ní nǹkan ìyẹn ni kó jọ látara tó rẹ̀ ní nǹkan níjọ́ òun ìdèfihàn lórí èdè wa ń bí bẹ́ẹ̀yàn bá ẹ̀lẹ́sàn lọ ìkan tó bá mọ̀ lẹ́lọ gbáà ó mọ̀ dáko ó mọ̀ náà ti bẹ̀rẹ̀ yóò mọ̀ dáko lọ oúnjẹ tó sáájú kọ́ sí yá yóò bí wa jẹ́rọ tí bàbá sàọ́kọ́ yẹn kí jẹ́ ikọ́ àyẹ̀lẹ́rọ kò rá ilẹ̀ yẹ́ lọ́wọ́ ẹni lọ́dí ó kò ìdádó lu ló bẹ̀ dákó lọ sọ àà lè sí àyẹ̀ ó ti ti ẹ̀yẹ àdẹ́bì ní mọ́n àyà arúgbọ́n mọ̀wá fáwọ́lá ẹnikẹ́ni tó bá yẹ ilẹ̀ tó jẹ́ òkú ilẹ̀ gbàtọ́dẹ́bẹ̀ tó mú sí àgbàdo mẹ́ òsíbòtó òfọ́pẹ́ ìgbókàn mọ́sálálú ó lè hóòlù ẹ̀

bákan náà èyàn lè kọ́rọ̀ jọ anthony kimira tí bàbá èèyàn bá kú tàbí èèyàn látòjú rẹ̀ èèyàn lè ní ọrọ̀ látara ogún ogún tẹ́ pé èyí tó gbà ní ogún bàbá rẹ̀ wọ́n ní 85 million ní àbọ̀bùkú nìsín nígbà tó bùkú gbogbo nǹkan tó ní wọ́n ara and fifty million ní olóbílẹ̀ ó sì méjì ọkùnrin kan kan ó ti parí ọkùnrin kan kan bọ́lá ọ̀hún ti pín o wọ́n sọ̀rọ̀ wọ́n ara ìpínlẹ̀ kan gbà yín o bọ́lá pé áàdì yìí kí mọ́tò lọ bọ́lá ọ̀hún ti pín lọ obìnrin mo fifty ọkùnrin ó dẹ̀ bò òní kì í fi ọjọ́ ọ̀dọ̀ rízìn rẹ̀ ṣùgbọ́n rízìn tó ṣíkímà ìlàhíyá òǹbẹ̀ǹbẹ̀ tó kún bẹ̀ pamọ́ ìyẹn lè fi ọlọ́rọ̀ látara òkú kọ́lọ̀ kó sí wa ní ọlọ́rọ̀ kọ́lọ̀ ń jẹ́ kí àwọn ọmọ wa pẹ́ gidi látara wa ìyẹn lè ní ọrọ̀ látara òkú dá ọ̀pọ̀ owó ní ó bá owó nílé ó bá owó nílé ìyẹn lè lówó ìyẹn lè ní ọrọ̀

nígbà ìwà sí àtúndú sí ìyá áódá ẹni bọ́ọ̀kù bá ṣe wọ́n ní àbólówó kan kú ní ọ̀dọ̀ ọdún márùn sẹ́yìn wọ́n ló wá ní ẹnìkan nínú àwọn alásùnmọ́ ọ̀rẹ́ ẹ̀hún ni ó sì bá òun ṣe púpọ̀ dúkìá àwọn ẹkún ní eighty five million naira bẹ́ẹ̀ jọ̀mọ́ eighty five million naira tẹ́lẹ̀ mọ̀kẹ́nu ṣẹlẹ̀ Islam tá a bá bá ṣàkóso lẹ̀ pé kọ́ fún ẹnìkan kan ní ìkàtọ́nù fọ́mátì wà tó yẹ pé ẹni ò ní bùkátà sí àti tí wọ́n ní ronú ẹ̀ láti pè kan aslan àgùdọ̀ mú ju one over three lọ tí mo sì kódà nínú àdìsá fún ìsáàkì yẹn àdìsá sọ́dà sọ́dà sọ wípé wà fóònù tó fẹ̀sì ah! wà tọ́ọ̀dì náà pọ̀ ó ti fàwọn fámìlì ẹlẹ̀ lẹ́ni tó lówó lọ́wọ́ ó dájú kó ó lẹ̀lẹ́ jẹ́ mọ̀ tàbára lọ àdìsá sọ́dà fún àwọn ìsáàkì yẹn. àgbóyin èèyàn lè ti ọlọ́rọ̀ látara kí ni o látara àwọn sí ìjà àsọtẹ́lẹ̀ já lágbájá wọn lágbájá tí bá ti jáde láyé ẹgbà wọn torí nǹkan bá ìpè dúkà kí ẹgbẹ́ ìdánrì fún yẹn ìbẹ̀ lórí ó ti dúró lórí ẹsẹ̀ méjèèjì rẹ̀ tó olóò ti bẹ̀rẹ̀ ìpèsè ayé tuntun míì ẹni iṣẹ́ lè gùn lódodo ṣùgbọ́n nígbà míì èyẹ lè lówó lẹ́ẹ̀kan náà lọ́nà múlá rẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ọlọ́kadà ọlọ́kadà ọlọ́kadà ọ̀kadà ọlọ́kadà àwọn ìwé kò pé ìgbẹ́lọ́mọ̀ tí wọ́n ti mọ fọ́ọ̀tì láti bóyì àwọn ẹni tó kùn lọ́ọ̀tì lọ́dọ̀ ìfẹ́ fọ́ọ̀tì. àwọn á lọ lórí ọ̀kadà láwọn ẹ̀wọ̀n tó gbà ọ̀nà ọlọ́kadà àbí ẹ mọ ẹni lọ́yà abẹ́ta lọ́pàtì òun mọ lọ́yà kan láti gba àwọn òkúra tó lọ́yà mi wọ́n tẹ̀ ó dà kò pẹ́ tó ti lọ́yà mi wọ́n yẹ̀ sí lọ́ọ̀tì lé ni. ló bá fún nọ́mbà lọ́yà. nígbà ọlọ́run nígbà tó ti sí ọ̀fẹ́ fún ọ nọ́mbà lọ́yà tán àwọn yẹn pe lọ́yà pẹ̀lú nọ́mbà wọn ẹnìkan ló gbé ló fún wa ní nọ́mbà yín á mọ̀ padà sọ̀rọ̀ létà property lọ́yà lọ́yà wá ní pé ẹgbẹ́ fọ́ọ̀nù fún ẹni tí ó ní nọ́mbà ní kí ta lọ́jẹ́ lọ́yà èmi ní àà ah, ó pọ̀ rẹ̀ àríwá ní òun ní àwọn ìjàmbá ìpín ojú àlà ìjẹ́ ìmọ̀ tó lẹ́yìn mẹ́fà ọ̀nà àpò lọ́yà pé ọlọ́kadà pé pé six months ago ó pè àwọn tó pè ní rẹ̀ tó ní machine mẹ́ta bọ́ bá àwọn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni òótọ́ ni òótọ́ ni òótọ́ jẹ́ àpàdé ní bank lọ́la kó wá ta sí àjẹ owó bẹ́ẹ̀rẹ̀ lóṣù àwọn yìí lè lè fi èsì a máa pẹ́ẹ́fẹ́ àkíníkà kẹ́ẹ̀sì fi sáré ilé nípa káàkiri dé màá fi jẹ́ ọ̀kadà lẹ̀ màá bẹ̀rẹ̀ mọ́ mú lọ màá nígbà tó dé báńkì èyí tí mo sọ ìfìyí ṣe kí mo ìdíkátà ọ̀dà wà fìyí ni tí mo sọ yóò nígbà tí wọ́n dé báńkì ẹ̀rọ ìyá mi lẹ́sìn oyún tébù ọ̀tà kan pálí kan ni wọ́n já kalẹ̀ wọ́n ti já ó ti wà ní jíjá torí tó mọ̀ ní pé bá bá sọ fún pé yẹ kí àdìjẹ ó lè dákú àwọn security mẹ́ta wá wà lẹ́nu rẹ̀ pé bọ́ ọba fẹ́ lọ sọ fẹ́ gbàgbẹ́ lọ pé ò lè owó yìí àwa láti kí ni o àwa láàrọ̀ kó táwọn ti omi lé ọ lórí. wọ́n bẹ̀. Mo 350 million naira. ó ní ìtẹ́wé kìí sílé ọ̀rọ̀ àbíjú bó ṣe ń náà ní lọlẹ̀ ní lọlẹ̀ wọ́n gbé lọ́ e, wọn ni ní owó yìí ẹ̀mí rẹ̀ ní ọ̀nà owó yìí ó omi lórí nígbà tó bí tú mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà tó bí tú pẹ̀lú báyìí ó padà sáyé ah, ó ń bẹ̀ lọ́gbọ́dọ̀ ẹ̀ pé are you sure it's my money o sáà ìṣòwòn ẹ̀wọ̀n náà ọlọ́kadà ó di ẹni tó lọ sàá fún ó ní pẹ́ tí mi tún yọ̀ yẹ kò síbi tí lọ́jọ́ náà lọ́wọ́ kan tó àkáàtì ní báńkì yẹn náà ìgbẹ̀ náà yóò pé gbogbo pẹ́pà tó bá kù tó fi owó yẹn gbọ́ láyé inú bẹ̀ náà yóò gbẹ̀lẹ̀ sí ni o ọ̀dẹ́ tó wà fún three hundred and fifty million ẹnì kan ní èlò Ìlọ́yà náà mọ̀ lójú àánú, ó yára, kò lójú àánú. Ọlọ́run ti kọ́ pé ìdíṣẹ́ ni ó ti dìde mu. Yóò sì ti fún ọkàn lọ́yà ní àmì iṣẹ́ inú one billion tó ní thirty five percent níbẹ̀. Inú one billion yẹn, ọlọ́run kò sí lẹ́mìí nì. Kò sí nǹkan tó bá ti pé yóò pè Pé inú ó kékeré ni yẹ́pì ní ìdáyà ti hayatun jadida yẹ́pì ní ìdáyà ti hayatun jadida three fifty million tó bẹ̀rẹ̀ ìgbésí ayé tó tẹ́ ìmọ̀ bóyá ti tó lọ sí ìrìn ẹ̀kọ́ ìbáàkì bọ́lọ̀ ìṣòro ìṣòro ìyẹn lókọ̀ fẹ̀ sí kò ń jẹ́ lókọ̀ wà bá yẹn ọjọ́ ọ̀sẹ̀ ẹ̀mí tẹ́lẹ̀ gún un ṣùgbọ́n ẹlọ́ọ̀bì lọ́ọ̀rọ̀ tí wọ́n lówó ẹlọ́pìn àwọn tó lówó halal ẹlọ́pìn lọ́wọ́ wọn wọ́n sọ fún pé wàdá wọ́n sọ wípé ah, àbá ọlọ́run ni jẹ́ kò sí àwọn òní sọ pé báyìí ṣe báyìí ní ní sọ ilé bàbá olówó àti dáre lè tẹ̀lẹ̀ ní sọ ní bàbá olówó bàbá olówó wá kò lábújá fọ́n mo sì yà sọ́kàn lọ ẹni tó jẹ́ mẹ́ta ìdí náà òun náà kó sọ fóònù lò kò ní kọ́tà sí bàbá mọ́ after the four years bàbá wa rántí pé ah, ah, ah. àwọn ọmọ ní ilé kan sí àbújá sẹ́nu káwọn náà kọ́ àjọ pé wọ́n mọ̀ ẹ́ gbàgbé pápá àbùkọ́ tẹ́ ń

the flower gbogbo ẹ̀ gbàgbà tó gbẹ̀gbẹ́ gbogbo constant yẹn. Kẹ̀rẹ̀ lọ sí àwọn olùgáàdì àwọn dáhẹ̀. A room type contain náà ni ó ti tó ti dídé sí yẹn náà. A room type contain ní kíkẹ́ mẹ́mẹ́, ọ̀dà ti mẹ́mẹ́, bedroom mẹ́mẹ́, ọ̀gá pápápápápá yọ jáde. Kò ní nǹkan kan tó bá ṣe nínú ilé dìndì. Ló bọ̀ sí máa kọ́ sí ọ̀nà. Níbi ara rẹ̀ náà, lọ́ta fífi, yóò tóbi, yóò torógbó, yóò ta pákó, yóò ta tọ́sílàì gbogbo ẹmọ̀ tó dámọ́ nígbà tí bàbá dé ìwọ náà ló kún gbogbo ọkọ̀ náà ní ó fẹ́ ní òun náà sọ fún ìlú láti ní ọdún márùn ún àti ọlọ́run ní oṣù tásìkò sí òun ìbọ̀ lọ́wọ́ jọsùmá bí àbá ṣe wọnú lẹ́nu wọ́n sì gbé ìwé lé jáde wọ́n sì gbé fún ọrọ̀ ọ̀rọ̀ àbúrò ìtàlẹ́ ní two hundred and five million

bọ́lá ọba ti la àwọn èèyàn lórí ọ̀rẹ́ wa wọ́n fún yàn lórí ó ní àlùwàlá tí ọwọ́ ta fẹ́ nira ni wọ́n fún ẹnì kan tó ń sàlọ́lá ẹni ẹ̀dẹ́ tán ẹni ẹ̀ tìlà àbáyé pé tẹ́ ẹ ti kọ́lé bàbá náà wò sí iṣẹ́ wò lẹ́yìn wọ́n ní làwọn ẹ̀ kọ́lé wọ́n sì kọ ilé tí wọ́n dọ́gbọ̀n àtàkọ́ta. ẹni kí ni bá dàgbọ́ orí tí àwọn ọ̀kan fọ́ọ̀fẹ́ tó tó àtìlẹ́rìn fọ́ọ̀fẹ́ tó tó àtìlẹ́rìn. bí kẹ́ ẹ báyọ̀ síbẹ̀ ìlú wa lówó rẹ̀ báyìí àfà fifty eight thousand naira náà ní gbogbo rẹ̀ fifty eight thousand wọ́n máa ń lè fi ten million ọ̀tà àtàkọ́ta. torí wípé bá ti fáwọn ọ̀tá ńlá ó ti pè wù ọjọ́ tó yọ̀dà láyé òun náà ló pè ìfẹ́ kámọ́lọ̀ àwọn ọ̀nà wọ̀nyí nínú àwọn ọ̀nà tí fi wá owó nínú ọ̀nà tí wọ́n fi wá owó ó ní tìjára káṣe business business tí wọ́n ti máa wá owó. Adájú sọ́lọ́ láàlú àlù sọ́lá lẹ́gbàá wa Hadith Afa wa Ahmed ibn Muslim. Hadith lára Ní adájú ayé àfihàn àtú àwọn ìrànwọ́. Adébùsọ́lá àtọ́lá sọ wípé kí ọkùnrin kan mú kó mú éèkèrè ó lọ ṣẹ́gi ìtẹ́gbá lóko tó bá ṣẹ tó jì í tó gbé sórí ẹ̀ tó bá gbé sórí ara rẹ̀ kó wá gbé lọ sí ọjà kó wá tà á. Tó bá ti wá tà á, ní tó bá ti rí ń bẹ̀, ó ń lọ lórí ara rẹ̀, ó ń lọ lórí ẹbí, ó ń lọ lórí fámìlì. Ó mọ̀ ní oore fún bí wọ́n máa fi gbé lọ kó máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ láàrin bẹ́ẹ̀ bá ti ń tọrọ nǹkan lọ́wọ́ àwọn èèyàn yóò dá lábùkù bẹ́ẹ̀ bá ti ń tọrọ nǹkan lọ́wọ́ àwọn èèyàn alẹ́ ìṣọ́nà fún ọ̀rẹ́ pé àníyàjò ìrìnlẹ́yà káyọ̀rù ìrìnlẹ́jì ìṣòfò ọwọ́ tí ń bẹ lókè olùrẹ̀lẹ̀ tí ń bẹ̀rẹ̀ èwo ní bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ tí ń tọrọ ìyá lọ́pàá sí kù ènìyàn alẹ́ ìràpùtùlá ó ní ibù tí ń sọ pé ẹni tó bá ti mú báárà níjẹ́ bẹ́ẹ̀ pé kò sí ẹ̀kọ́ tẹ́sán ní ìsinmi mùsùlùmí gbọ́dọ̀ ti jáde lẹ́nu tí ó wá ìfẹ́ tó bá wá dára agolo yìí kan àbágo méjì là títẹ́ kankan ọ̀yọ́ ó lè tọrọ tó lẹ́nà tó ti tẹun tó ti tẹun tán ó sì máa kékeré tó máa wá iṣẹ́. eléyìí nígbà àdìsí àfáà bukari àfáà abdullahi wọn wọn lọgbà àdìsí náà àmì sọ̀rọ̀ àfáà sọ ike látàdá àtàmọ́ sàlà fi àhàdìsí hàtà yẹlkọ lọ́ha wọn lẹ́yìn sàtì wájú yìí wọ́n ti àtò láàyè. àmì sọ̀rọ̀ àfáà sọ ike látàdá àtàmọ́ sàlà fi àhàdìsí ìmọ̀ tọrọ kò ní kò kò ní yẹ ní ìtẹ́ẹ̀tù nínú nínú ìwà nínú ìjẹ́sí tẹ́ẹ̀bà mọ̀ tọrọ fáá

àbáwọ̀ àgbà Dr. Sharaf gbadé bọ̀lọ́dún afúnàmọ́lá wọ́n wá sí Mísírọ̀ lọ́dún kan wọ́n wá sí Egypt nínú àwọn tí wọ́n gbà wọ́n lálejò sí Mísírọ̀ èmi náà ṣẹ̀tọ́ lọ wọn èmi àti wọ́n wá lọ nínú mọ́tò ní Cairo ní Cairo fífi lọ́jọ́ kan wọ́n wá sọ̀rọ̀ kan pé ìgbà táwọn wà ní tọ́ wọ́n ní bàbá yẹn kò fọ́ lójú yóò wà lọ sí àwọn eríko oríko jos lónà fún oríko oríko kò ìjọba lọ sí pé olùsọ̀rọ̀ bára lọ tó bá ti wá dé ibi tó lọ yẹ yóò sọ àfọ́jú ni òun ló gba owó sí jesus padà ní wọ́n ní ọjọ́ kan wọ́n ló bá lọ nígbà tó lọ tó dénú mọ́tò tó bá ti dénú mọ́tò máa ń padà gbogbo rẹ̀ ó là padà tó bá tẹnu mọ́tò ọlọ́run ojú ti là ojú ìbálà àmọ́là ń lọ́rùn jẹ́ àti ìlú ọlọ́run bá lò pẹ̀lú déédéé tẹ́bí nǹkan tí ń pera rẹ̀ náà nìyẹn ní tó sì wù láti tàbí ayé náà ni ọlọ́run ti gbàrún jù lọ́wọ́ rẹ̀ wọ́n ní báwọn ti kúrò níjọ́ ọ̀sán bàbá yẹn kò kò rẹ̀ tó rì ní àpọ̀jù. Òmò ti jẹ́ wípé ìmọ̀ mú bá rà níṣẹ́ ìta àmọ̀ báwọn sálàfù pé wọ́n mọ̀ ọ́n ṣe business owó ìgbà táwọn ọ̀sà akẹ́kẹ́ mọ̀ sínú àtàwọn ọmọ sínú bá onídúlà ní lásò ẹjú ọjà tó mú ẹgbẹ́ ìbájú dọ́jà òfú alàkùnrin ọjà àbá àwọn òṣùwọ̀n ọmọ àfàn kànga níbẹ̀ àgbọ́ àdúgbò kánù bàtà àtọ ní àgbọ́ àdúgbò ìmáàmù wa láì àsáàdì àlìmísírí àlìmísírí rọ́símọ̀sọ̀mọ́ àwọn ilẹ̀ tí wọ́n ti ń dá oko tọ́lá ní kọ́mọ̀ wọ́n ní ìsìn yìí ṣe ilẹ̀ yẹn lásán mọ́ pé ó bẹ̀ẹ̀ tó gbogbo gbogbo tí ń jẹ́ ọ̀rẹ́ àti òkúgbó ní ilẹ̀ tí àǹfàà ní gbogbo ń dá oko ọmọ ilé ké wọn ibùlà yíyá mọ́tàbà rẹ̀ jóná fifty thousand You want wọ́n fi gbọ́dọ̀ fọ́lé mi káàbà tó lè fún ọmọ lẹ́gbọ́n ní fifty thousand dinars nígbà náà náà wọ́n ní ìsìn gbẹ́ndú wọn ni àwọn àfáà àwọn olùmọ̀ àwọn ẹni ìbájú kò sí kankan ní wọn tí ò ní fúnfún níṣẹ́ lówó business àti business nínú àwọn ọ̀nà tí a lè fi kó owó tán òun ni tẹ́yàn bá níṣẹ́ lọ́wọ́ fine tí ò bá níṣẹ́ lọ́wọ́ kó lọ kọ́ bákan náà àwọn ọ̀dọ́ á gbé e kúrò lọ́pọlọ wípé bẹ́ẹ̀ bá ti ṣe mẹkáníkà ìjìnlẹ́rìn látòjú o wọ́n rẹ̀ lè bá ní ti ẹni tí ó jẹ́ ẹni tí ó mọ̀ ẹ̀ka ẹni pa tí a mọ̀ kó lọ́wọ́ náà tí a mọ̀ kó lọ́wọ́ ẹjọ́ ìjókòó táwọn èmi àǹtí ẹ̀sìn àpẹẹ̀sì yìí tó lọ máa kó epo ẹ̀ àti lọ́lọ́mọ́ sípò lọ́wọ́ náà tó jáde láti bẹ̀rẹ̀ ìdúró tó lọ́rùn mẹ́wàá gbogbo ọ̀nà ló ti di ti di ti káàkiri gbogbo ọ̀nà wẹ̀ ti tẹ̀ lọ́wọ́ ti tẹ̀ lọ́wọ́ ti tẹ̀ ẹ lọ́wọ́ sípò ẹ èmi lè mo ní gbọ́ ọlọ́wọ́ tó ti bẹ̀rẹ̀ mo ní fọ́ fọ́ lẹ́ta àdùn tó ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ìsílẹ̀kùn ọ̀pọ̀ ìlẹ́kùn ààrẹ èkó sì fẹ́ jẹ epo kò sọ́pẹ́ lẹ́kọ̀ọ́ wọ́n kó láti àkúrẹ́ kọ́kọ́ látọ̀rẹ́ nà kọ́kọ́ láti òṣìṣẹ́ wọ́n kó lọ́dẹ̀ tó lọ́mọ́ta wọ́n sọ fún ọ wípé wọ́n nígbà fọ́ ìbẹ̀rẹ̀ wọ́n ti náà fi ẹnu tó bá ti wọ́n lè dáadáa mo fẹ́ jà ní ìlúfẹ́ ẹgbẹ́ ìjà àní ìjókòó ẹ̀jẹ́ nípa wàhálà àti àlọ́ ló sáà bá lọ sí wọ́n dàrí ìgbàfẹ́ tí ń darí yú àná ti tó mẹ́ta ní ọmọ lọ ó dàbọ̀ tẹ́tí ń darí yìí kò lè mọ́ ìgbẹ́ ẹ̀fẹ̀ lórí orí bẹ́ẹ̀ kì í ṣètò ní ọlọ́wọ́ ọba ni wọ́n fi ń mọ An average politician, you know what? An average Nigerian politician is a potential thief. Then, an average Nigerian president is a potential thief. bẹ́ẹ̀ yẹn tó ló tẹ̀lú ní Nàìjíríà yìí ètò súnmọ́ tó tẹ̀wọ̀n jọrọ pé òun lòrú kẹ́ni tẹ̀wọ̀n lọ́wọ́ tó lọ́wọ́ àmì pọ́ńtà òmìnirọ́ òmìnirọ́ òmìnirọ́ àmì títà àmọ́ fún èèyàn ọ̀nà títà ìyẹn ti fi mímọ́ mo gbọ́dọ̀ pé ìtẹ́jú mo ṣe ọ̀nà títà ara òmìnirọ́ onítorí náà ká mọ̀ fọkàn sí wípé kọ́ọ̀sì tá a bá ṣe iṣẹ́ táàkì láyé ìtàkì rí owó ó gbúdọ̀ ní àjọṣepọ̀ pẹ̀lú pọ́ọ̀sì yẹn èyí á lè rí ìdìbò títà parẹ̀ ó sì fara mọ́ ẹ̀ka irú ẹgbẹ́ ìtí irú ẹ̀rọ náà bá ètò láwùjọ náà wọ́n lọ́ ṣùgbọ́n àǹfààní ìwé tó ń kà òun rò pé à ah, tí bá fẹ́ mú iṣẹ́ olú ní àjò mo fẹ́ lè àwọn ọkọ̀ náà ta ẹ̀wọ̀n ẹ̀wọ̀n tó kù. ọ̀rọ̀ tí màá bá náà bá jẹ́ sẹ́wọ̀n Tẹ́lọ́sọ̀ fún mi pé ìwé òṣìṣẹ́ ìwé jíjẹ́ o. Òṣìṣẹ́ marketing òṣìṣẹ́. Òṣìṣẹ́ packaging òṣìṣẹ́. Òṣìṣẹ́ ní presentation. Òṣìṣẹ́ ní pé ókè á ń tún mi tẹ́ẹ̀tì app. Títí pé àmọ́ ti ta irú yẹn. Tí ó dẹ̀ lọ pléṣì app tí ó mọ̀ ti ta irú rẹ̀. Lórí pléṣọ̀ ẹ̀dà lóṣẹ̀. Lórí app ẹ̀dà lóṣẹ̀. Ìwé nìyẹn, àǹfààní ìwé nìyẹn.

tó sì wọ́wọ́ tá a pẹ̀lẹ́ sí mẹ́tì wọ́n ti dàgbà sí ní tọ́gbà dámé dámé dámé ní ká márùn-ún ó rí ṣe ó rí ṣe ẹni tí ọ̀lápá tí ọ̀lẹ́ ẹni tí ọ̀lápá tó lẹ́sẹ̀ lẹ́sẹ̀ ló ń ṣiṣẹ́ tó ti dára àwọn mojú pé púpọ̀ ọlọ́run ti àǹbáríkà sí bísẹ̀ Ọlọ́run máa ń fi àgbàríkà sí òun púpọ̀. Hmm. Àbáfúra ìdìgbà tí wọ́n léwèé sí òun, wọ́n léwèé sí òun, wọ́n lè jù bẹ́ẹ̀ jẹ́ fún ó fẹ́ àwọn onítorí náà ìjára nínú àwọn ọ̀nà tí ẹ̀fí máa ní owó lọ́wọ́ tí ẹ̀fí máa ti kẹ́sùn àdúrà ìmọ̀ tọrọ bára kò sí nínú kan tí ẹ̀sìn wa tó tòkè sí òun ìmọ̀ tọrọ bára kò sí nínú ẹ̀sìn wa kéèyàn mú ìmọ̀ bákan náà Ibrahim náà jà wọ́n tíra tí wọ́n dání tíra orúkọ rẹ̀ ní alhassu alatijaro wọ́n ti náà wàlámẹ́lì والإنكار على من يدعي التوكل في ترك الأمر أبا أبو بكر الخلال àwọn oníwọ̀n kan síra ẹ̀ síra ẹ̀ síra ẹ̀ tàbí bẹ́ẹ̀ alimọ̀nà alátìjára alikẹ́sìmù ni mùsàtọ̀ ìhàdíìsì ẹ̀sìtọ̀ gbogbo jẹ́ms gbogbo àbáàrù ti lẹ́nu káì látòkè délẹ̀ ọ̀rọ̀ sẹ́nu sọ àwọn ọ̀rọ̀ sẹ́nu sọ business àbá àṣàbọ̀ lẹ́lẹ̀ ọ̀rọ̀ àwẹ̀ tó láti sábà ẹ̀yà ìwé ẹ̀ ń ṣe bí wọ́n lè àṣẹ ìfẹ́tọ̀ sí àpàkẹ́rà àti àṣà àṣà àṣà àṣà ẹ̀wá sílẹ̀ ẹ̀wá sílẹ̀ ẹ̀wá sílẹ̀ ọlọ́run bá sọ wípé ó ní pàdà kúta sí sọlá ìfọ̀n tẹ́sí lòdì àìsàn. wọ́n tẹ̀gún nǹkan ìrìnà. tẹ́ ẹ bá ti kúrò nǹkan àfíra. ọ̀háyà yìí làwọn tí wọ́n dúró dò wípé tá a bá ní ká jà wípé kí ìjọba fún ayé friday káwọn kò sí àti. wọ́n ní ọlọ́run bá ti fáwọn ọ̀sán alágbèéná mẹ́sàn-án lójú ọ̀sán. ó ní àwọn ìṣẹ́

wọ́n lèyàn máa ṣe kéèyàn tó fi kíni ohun kéèyàn tó ní lò lọ́wọ́. ìbáyìí máa dà tó máa sọ wípé ìlàkíra láwùjọ kẹfà àn tó máa sọ fún ìbáyìí máa dà sí kẹfà àn bóò ni alfa alfa kò sáré náà wọ́n yóò ọmọ nígbà yẹn kọ́mọ̀ láwùjọ àrẹ̀gẹ̀ alfa alfa àlàyé wọn ló ṣe é lónìí ìkẹyìn alhamdulillah mo wà dáadáa máa dáàmà ànàwó lámùyàtà hamal gẹ́rí múmẹ̀tì láàmú ọ̀làdà àlàáfíà ni wọ́n ní onípọ́ bẹ́ẹ̀ lóhùn tí wọ́n bá tó bá jẹ́ wípé ojúṣe tí ó yẹ kí n ṣe lórí bíyàwó àtàwọn ọmọ ní ó ṣe jẹ bí wàá ṣe dáwọn ọmọ ní tọ́ ẹlòmí ò gbé responsibility yẹn ju èyí náà lọ. sáàtì nílá ojúṣẹ́ tọ́lọ̀ káwo bí àwọn sálà bí wọ́n ṣe ní àkọlé kan iṣẹ́ lọ́sọ̀rọ̀ sí eléyìí náà kò sì tó ta ìbádà wọn nínú ìfẹ̀sọ́lọ́ ọ̀gbà sálà sálà kò fara rà àtàwọn asòfíàn àtàwórí ó ní àìmáà fi hádà sàmà láàrùn àìmáà fi hádà sàmà ìsìláàfù. owó lásìkò kẹ̀kẹ́ dáwà o, abẹ́fẹ́ ìsìláàfù òdòdó tó lùkọ́ wáyé o. Àtàwọn ajé kò sí o, òun ní bàjọ́. Kí ní kẹ̀kẹ́ ajé sọ̀rọ̀ tó tẹ̀lé o? Àfà, kì í o. Ìsìláàfù, nǹkan ọjà ní ó tún wọn sọ láì ọlọ́run àdìsọ́lá ó ní ó kẹ púpọ̀ àfikàlù bí ọ̀rẹ́ ìná olùsùnkàlù ìdílà ní ó gbajúmọ̀ ìkàlù bí ọ̀rẹ́ ìná owó ọlọ́run fún púpọ̀ ó wá ní lọ́wọ́ láàkì ó wá ń sọ fún owó pé tí kì bá ṣe pé ọlọ́run taari owó gbọ́dọ̀ àwọn àwọn táwọn jáwọn àpá látàmọ́ ń dàlàbí lọ ìmúlùkù láti gbogbo àwọn ọba ní sàmọ́ńdálà ó sọ di ankasu látara nìkí lọ́sàmọ́ńdálà tí wọ́n wọlé kura àwọn ọba alẹ́ ayé wọ́n sọ adì ìlú wọ́ ó sọ adì ìlú wọ́ gbogbo àfáà tó lè sẹ́wọ́ ó lọ wá sẹ́wọ́ ó ṣe pàtàkì ó káwọn èèyàn ti yà á fún ìdáwákà Ṣíọ̀ ṣíọ̀ àbá ṣíọ̀ ṣíọ̀ àbá náà tó ń ya ilé olówó káàkiri. Àbá àti ẹgbẹ́ gbogbo ojú oṣù lásàdá àbúgbà. Ẹ lè fàájì àwọn ilé ilé yìí. Ilé ìwà ìṣẹ̀kùn máa bá àwọn ojú ẹ̀rọ àbá olùlọ bọ́ọ̀sì kan lọ́wọ́ ìyá títí ìṣúná ọmọ tí àwọn afá ń tẹ́lú. Wọ́n tẹ́lọ́ fọ́ra, wọ́n tẹ́lọ́ fọ́ra. Lórí Màsíà, wọ́n tẹ́lọ́ fọ́

àwọn ọ̀tọ̀ fún àbáṣìlá ẹ̀sìn yá àbáṣìlá àìdá ìkù ilé àbáṣìlá ọmọ mi ní wọ́n ní wọ́n sọ fún wípé fàdá àlì àbáṣìlá wa ṣàjọ àfún ọmọ àfáà náà wọ́n kọ́ wa sọ wípé wọ́n kọ́ làmì àbí wọ́n fún pàpà bàbá tó mú ọmọ lọ́pọ̀lọ̀ rẹ̀ wọ́n sọ wípé àlìsí mò ń sọk ah introduce ẹ̀ sí ọjà torí inú ọjà ní àìsí wà nítorí the business wọ̀tẹ̀n nínú mú alcohol àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ bá fẹ́ káàkiri fún ẹ̀ ní nǹkan tí wọ́n bá ti wáyé wọn ṣe yà yà mọ́jú bá wọn ṣe kẹ́kọ̀ọ́ papọ̀ torí pé àsúù àyà ájálá ti kọ́lá lò rí sí ẹ̀ ìmọ̀ kánjú mo ti pọ̀ fún lẹ́sẹ̀ lọ ìmọ̀ kánjú ní mo bá fẹ́ ní owó ó jẹ́ àìsàn tó ó ní àìsàn jẹjẹrẹ yìí káńsà yìí káńsà ìmọ̀ kánjú kú ọ̀rọ̀ jọ débi pé àwọn ọ̀dọ́ táwọn ń sọ yìí wọ́n kù láà lórí wípé kódà fún tẹ́tẹ́ ọmọ ọlọ́mọdé ní kò sí tó kọ pẹ̀lú lọ́ọ̀dì láì ó ti tẹ̀lé sí lẹ́rìí ọmọ máa lò ọmọ jáde rẹ̀ twenty four ọmọ sọdá. Ah! àwọn ọ̀dọ́ tẹ́ straight wàhálà tí owó dàálẹ̀ ipa owó gẹ̀gẹ̀gbà rẹ̀ gan ó ti dàálẹ̀ ipa owó gẹ̀gẹ̀ nípa ipa owó rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ipa owó gẹ̀gẹ̀ òní táwà bá dàálẹ̀

ndị na yìí mọ́ta wo oṣù ìgbà burúkú ni o èsù là ń bá mú lẹ a àwọn bàbá ìlọ́gbọ̀tọ̀ wọ́n ní àbá ìpé òkú wọn aláàjì ẹ̀yẹ mẹ́sì wọ́n ní adìẹ wọ́n ìjọ́lẹ̀ tó lọ́dọ́ méje tó lè jẹ́gbẹ́ lẹ́yìn ọjọ́ tí ó wà fún adìẹ lẹ̀ bí àgbàlagbàdo mẹ́ta yóò gbà níwájú rẹ̀ tó bá ti tó bá ti tú ilẹ̀ láì àwọn àjẹ̀rú burúkú òsì ikú ọjọ́ ló bèèrè lẹ́lẹ̀ tó bá ti tú ilẹ̀ láì ó sáré lọ́dọ̀ àgbàdo pàkàpàkàpàkàpàkà lọ́sọ̀ wọ́n á yẹ pé forty five lọ́jẹ́ forty five báyẹ̀ ẹni tí ó wá mú wá ẹni tẹ́ mú wá àwọn búrúbì ẹni tẹ́ mú wá á di ẹ̀tì ẹ̀jẹ́ kọ́kọ́ tú nígbà tí wọ́n tú ó 24 ó ní àà ah, ọ̀rẹ́ ìlú kú oríire àà 24 24 yàtọ̀ àyíká ẹ̀ àwọn ọgbà gbogbo ìpọ̀ èmi tí wọ́n mú ọwá táìkù nìtì lóde ẹ̀ nígbà tí wọ́n ti àfà pátá pátá pátá àjẹmájáde láyé àjẹjẹ mẹ́ta májẹ́ sí wọ́n mọ̀ dáadáa wọ́n mọ̀ dáadáa wọ́n ní ẹni tí yóò àjẹ́ sí ìlú ìṣẹ́lẹ̀ tẹ̀sí àwọn àjẹun wọ́n ní síbi lẹ́yìn kí ni owó làbọ̀ tó sì jẹun bá wọ́n ní èsù láàlú ògiri òkò ẹgbọ́ra sí tẹ́látọ́ ta àbà ìfúnni láti ẹ̀sìn ìgbà òjìjẹ aló bá ń <laughs> ah, mọ èsù o ààyò bá mọ èsù wọ́n tẹ́ èsù mọ̀ dáadáa wọ́n sì bá rìn púpọ̀ ẹni tó mú yàn wá

àwọn èèyàn tó ti ń bá ọgbẹ́ àdéhùn tó wà nínú ẹ̀jú ìgbàgbọ́ nínú ọgbọ́n ìlú àdéhùn tó wà lápá àdéhùn tó wà fún ìyàmọ́ yìí àdéhùn tó wà sọ̀rọ̀ tó ń pè é yẹn wá ti parí ẹ̀ àdéhùn tó wà sọ̀rọ̀ tó ń pè é. àlùmù ilé yà ẹni ẹni ẹgbọ́ síbí ẹgbọ́ sí gbogbo yín àti mùsùlùmí àti kèdè lábẹ́ ìgbà ọgbọ́n ẹgbọ́ síbí ẹwà ẹwà ẹwà

ó ní ìnà owó àìsàn mọ̀lẹ́kà jù alùpọ̀ bí ọ̀wọ̀ yìí ó fi sínú ẹ̀mí mi anna nọ́ta wípé èyíkéyìí ẹ̀mí kẹ̀kẹ́ láńtàmúta kò ní jáde láyé hátà ayé sẹ́kù náà rí fún wa àwọn wọ́n ti tààwẹ̀ wọ́n ti sínú wọ́n ti mọ́tì wọ́n lè rán fúlà wọ́n tó kò sí ní oúnjẹ bíbí wọ́n ti kú ọbẹ̀ wọ́n dà sí rẹ̀ wọ́n rò rẹ̀ wọ́n ti síbí síbí ń lọ sẹ́nu síbí àkọ́kọ́ ń lọ ẹni wọ́n ti dà rẹ̀ padà wọ́n ti tètè lóúnjẹ padà wọ́n ti tẹ̀lé ìlú fà ọ̀làkà sí wọn lọ. Nínú tó gbà ní àkọọ́lẹ̀ ọgbọ́n omi sáà ti sínú náà ni òògùn sí ẹ̀sìn kò sí lòdì kò fẹ́ ta òbí rárá ó ní ṣe tuntun nù ní sùkà sílẹ̀ náà á ṣe lẹ́sọ̀ pọ̀ náà ni tí ó mú ṣe tuntun nù omi rí sí ìlú bàbá náà ń dán náà kò sí ìkẹ̀kẹ̀ lórí ayé tó jẹ́ ẹ̀fọ́ fún ọmọ ẹgbẹ́ náà àlẹ́bìnrin ẹ̀rọ ọmọ olódọ́dúró bó ti rí ìyẹn òní láńtà múta náà fún ẹ̀rí kẹ̀kẹ́ òní jáde láyé àtàrẹ̀ tẹ́kùnlá ní ṣùgbọ́n títí tí ìtọ́lọ̀ ọba ní yóò ní láyé ìtọ́ ìjọwọ́ lẹ́kùn ìjọjẹ lẹ́kùn ìjọwọ́ lẹ́kùn káta ìṣẹ́lẹ̀ àríkù Wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti kàwọn hàn láyà. Ẹ̀mú ẹ̀rí ti táwọn àti sọ́nà. Orí èèwọ̀ nígbà wo ti yàwó Ẹ̀rí rẹ̀ o, ṣe ilé ó gbọ́. Ọlọ́run sọ́lá sọ́lá sọ ìtùwà mọ́ ní sẹ́tọ̀ àrí ìsùnwò. Ẹni tó bá ti ní pé àti ìlà rẹ̀ ó gbọ́. Ọ̀rẹ́ mi dájú, dájú ìfẹ́ tó ní ṣùgbọ́n àjẹmọ́ ẹgbẹ́ sí. Ibi tí kọ́lé mẹ́ta, kọ́lé mẹ́rin tó ti ṣe bá flow, ṣe, bá lè yẹ́ ìjìnlẹ̀ ìlú lọ́rùn àti kọ́là ó ti pẹ̀lẹ́ pẹ̀lú púpọ̀ ọ̀rọ̀ ti pẹ̀lẹ́ o lè á nà mọ́ ọ̀hà torí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ààrẹ òun láàyè tí rìnzọ̀ hú bínú ààfù bàbá ìlànà láàyè ránù bínú wọ́n sì rò pé ìjọkùn ṣe lọ́wọ́ yìí a òun tí ọ lọ́wọ́ tí ìjọkùn tí ìlà kan rò fẹ́ o ó lé mọ́ ẹsẹ̀ ìlú ọ̀kan mọ́ sí ìlú ọ̀hún ìtọ́lá ọ̀rẹ́ wa àwa ní ọdún nígbà kan àwọn káyọ̀ àwọn ọjọ́ mọ̀ ọdún dáìkẹ́ màtá wá padà sí káyọ̀ padà wọ́n ní àwọn ẹ̀rọ ìta tó wá tẹ̀ra àdúgbò tàwa sí káyọ̀ yìí ìbùkún tẹ̀ra àdúgbò àwọn ọmọ tí mo ṣe fún àfíkọ wọn ó ti kọ́jẹ́ bá jẹ àwọn tí kò lọ sáìsì wọn nígbà tó wá fún wọn ah, hmm, ń dájú fún ẹlẹ́sọ̀ lẹ́sẹ̀ ọ̀rọ̀ gúgú lẹ́ sọ yìí ẹ̀rẹ́ sọ fún ọlọ́run pé kò mọ́ ó ṣe tó fi yẹ̀ ní iṣẹ́ ìṣe ìtọ́nà ìwé wọ́n ní àwọn tẹ́ ń sọ yìí nínú ẹ̀mí wọn ẹ dé pọ̀ ọ̀nà ọ̀kan yóò wọ̀ ọ̀kọ́lọ̀ yóò sa gbogbo ojú ìjọba wọn tó gbé ìmọ̀ ní ọlọ́wọ́ ọlọ́pọ̀ ìdájọ́ láyé ó dìrà lámùwà òkú ó dìrà lámùwà òkú lọ́pọ̀ tí wọ́n ló yá tí yóò pọ̀ wọ́n ní hundred million jọba wọlé sákàǹtì èèyàn wọ́n pọ̀ tẹ̀kọ̀ tó máa ẹ̀dá mo bí ẹ̀yìn náà hundred million aláàtẹ̀ wọ́n pọ̀ gbogbo ti mẹ́láyé tó adé wọlé lákàtẹ̀ nìkan bí wá nẹ bí aláàtí wá nẹ́ra bí ó ṣe tún òun náà yóò dùn ó ní kò sí aláàtí mímọ̀ kò sí aláàtí ìmọ̀ ìmọ̀ kò sí aláàtí ẹ̀ bẹ́ẹ̀ ìlú dàmú nù ìlú sí àbú ìmọ̀ nù èyí ó sọ̀rọ̀ ìrìnàjò bí ó kò ìgbà tí ẹ̀ bá ń wá ẹ̀ ní mọ̀yàn ìgbà tó bá dúpẹ́ lẹ́nu wọ́n yẹn káàkiri

àwọn yẹn tààbù tó rí ìwọ ọlọ́run ní tààwọn láwọn tó ti gbogbo ìṣúra lọ́wọ́ tí wọ́n ti ọjọ́ agbẹ́gbẹ́ nìyẹn à lọ bí ìgbọ́mọ ní káyọ̀ kan àwọn ọmọ wa tó jẹ́ àwọn kan wá kọjá sí ẹ̀rọ̀dà ẹ̀kùnlé ìmọ̀ ló wà oníbàyẹ̀ òye òun mo sí ẹ̀kùnlé ìmọ̀ ló wà mo nígbà tí ẹ̀bá kéwú tán lọ́nà tó mọ́ sí òkè fún rẹ̀ mo bá ẹ̀kọ́ ìlọ bẹ̀rẹ̀ ilé kéwú ìyẹn ló gbé síwájú ó sọ ayé rẹ̀ ló ayé ẹ̀ ṣe ló olè dáwọ́jọ́ ojú fún mi yọ àgbà mi kò lè bọ́lá ti fẹ́ ṣe rè èyí tó kéde tó pẹ̀fá tó ṣe sùúrù lẹ́sẹ̀ padà bá ló ń gbé àwọn ní ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ pa ìgbẹ́ tọ́lọ̀ ń bá gbé oró tí ó tó tù àyà àwọn oṣù ó lè má dọ̀gba fún ọ nígbà tó dọ̀gba fún àwọn arábìnrin ẹgbẹ́ pẹ̀sẹ̀ wà fún ní ìtẹ́ ẹsẹ̀ túrú àti inú wà ẹ̀sì tọ́lá ẹ̀kọ́ nínú ọlọ́run dáadáa wà ọ̀rọ̀ ẹ wà sẹ́lẹ̀ ìjàpù oníṣẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ a mọ̀sílẹ̀ tutù bí a lè ní àzíz kù wàlìkínà mọ̀sílẹ̀ tutù bí a mọ̀sílẹ̀ tutù bí a tẹ́yẹ̀ bá ń bí owó

yóò mọ̀ bọ̀ ibi tó kọ wà káàkiri kùránù tààtọ̀ ẹlẹ́yìn ìfúnlẹ̀ tó wà fọ́nà nígbà tó ti mọ̀ sí ilẹ̀ gíláṣẹ́ tó ti ẹ̀rọ gbẹ́gbẹ́ ìdúró ọmọ òṣìṣẹ́ ní ọpọlọ rẹ pé ó fọ́nà ọ kò wọ́n ti tùbí àrùn ti wà ní owó tùbí àrùn pẹ̀ nínú mímọ̀ láti pẹ̀lẹ́ láti pẹ̀lẹ́ pẹ̀lú fáfẹ́ fún ọjọ́ táwọn ti wíríwíríwíríwírí àwọn ti kò owó jọ torí pé ìbálé tó dò tó pọ̀ tó pẹ́ ọlọ́run ni wọ́n fún yẹn àbúrò ọ̀gá fún àwọn ọ̀gá àná ilé ìṣàwí tó fẹ́ ní ìdánilẹ́wọ̀n máa fún wa àwọn tí a rú àwọn tí a gbọ́ ọlọ́run àdìsọ́lá tó mọ̀ sí ní ìdánilẹ́wọ̀n máa àdìsọ́lá ورحمة الله وبركاته والسلام عليكم ورحمة الله وبركاته